àbí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní bàbá àgbà lágbé ní ọlọ́dúndápò wọ́n sàbá ní ṣúṣí bàbá ti báyìí lọ ìṣóòsì rẹ mẹ́jọ já lára bàbá nígbà kankan wọ́lá àtọ́kọ̀ orí ọlọ́run bí a ti wà nílé lónìí bàbá sì wà nílé wọn àwọn abẹ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ọlọ́pàá ní sọ́wọ́ lọ láìsọ̀ ọlọ́pàá ní tẹ̀lé bàbá lọ bá ní dúró lè wà lé lọ́n ti lé lọ ní rọrùn bá ní sọ́wọ́ lọ́n láyọ̀ tí a bá dọ̀ tó bá ní dúró ní wọn bẹ́ẹ̀ kò láàtọ́kùn ojú rẹ̀ ọlọ́run wọ́n fi lé lẹ́lẹ́ ìdílé wọn ọlá ìdíkù rẹ̀ ọlọ́run bísí bákan náà láti ọlọ́run bàbá wa mẹ́kùnlẹ̀ àbíyèrè tí bàbá kó ogun délé lọ́wọ́ ọlọ́jẹ́bì bàbá ogun báni ti lé náà fún wa bọ́lá àjọpọ̀ ọ̀dọ̀ ọlọ́run bọ́lá àti tóbi rẹ̀ bismillah ìdílé àwọn ọlọ́run àti ọlá fún owó àwọn ìyá wa tí wọ́n di ilé fún bàbá ọlọ́mọdàbà ni dúró dì wọ́n ọlọ́mọdà ni dúró dì wọ́n bá ní fi wọn káàkiri àwọn rẹ̀. معيد معيد إلا مطعمه جباعه وآله إلا مطعمه جباعه Ọlọ́run wa tó kọrọ àlọ́wọ́ rẹ̀. Ẹ̀rọ ìjẹun náà. Lọ́pàá àwálọ́wọ́. Àṣìkò rẹ̀.

ọlọ́run jẹ́ náà máa ṣe ọlágbára rẹ̀ náà ibi tí abadé lánàá ibẹ̀ náà ni a ti fẹ́ ṣe lónìí mo máa kọ́rọ̀ tó lè fọ́tàfẹ́ ṣe kí ẹni áfìlìyà lè wọ́n ìrìn òmìnir ọ̀rọ̀ tí a ń bá bọ̀ a rí pé ọ̀rọ̀ àwọn amúnáfìkì ọlọ́pàá àlàwà mẹ́ o bí wọ́n ò pé àwọn oṣooṣù ẹ̀sìn ìrú máa sí lọ àmọ́ ọba àtìgbà náà tí ọba fún wa náà ni tó bẹ̀rù nínà kò jẹ́ ẹ̀sìn àwọn ẹni ọlọ́run náà lọ lónìí náà bí ò sí jẹ́ máa lọ ló fi jẹ́ pé ọ̀rọ̀ wọn náà ni abáǹbá yíbọ̀ wọ́n bàbá sí mùtàkàlìbí nàlẹ́ àtìlìyà gbègéèrè òsèrè ọ̀nà tọ́lọ ń gbà mú àwọn àwọn tí wọ́n ń dàǹkẹ́rú àwọn mùtàkàlìbí inú àwọn ọlọ́rọ̀ tẹ́ẹ̀mà pé èèyàn bá bẹ́ jẹ́ mùnàfíkì ó lè bá lówó lọ àmọ́ tí mùnàfíkì bá lọ lówó lọ ó sì ní ìjàdìbẹ̀ lọ dáadáa àwọn ilé wa lówó lọ pọ́pọ̀ lóṣù ayé ànábì tí a wá wà ní pé kọ́nà wá yapa sí kò nídìí kankan wọ bàbá náà ni àwọn gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò lónìí kọlọ́bà àdìkọ́ lọ́wọ́ta fún wa lọ́wọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يستعصنون وهم أبنياء رضوا بأن يقولوا مهل خوالف وطبع الله قلوبهم فهم لا يعلمون بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يستعبدونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوارج وطلع الله على قلوبهم وهم لا يعلمون àlejò ọlá ọlọ́run bísí ńlá yọ̀rọ̀mánì rọ̀lì ìdàmà sẹ́bí ìlú àlẹ́lẹ́bí ìnáyẹ́ ya lókùnà wà hún ajínigbà rọ̀dú yá ń yẹ kúrò máa dẹ̀káwá wàtọ́bà àwọ́ wàrá kúrò إنما السبيل على الذين يستهزئونك وهم أولياء رضوا بأن يكونوا مع الخوالي وطبع الله على قلوبهم فهم لا يعلمون. Ọlọ́run ní ìnáma sẹ̀bílù alálẹ̀dínà yẹ̀sàbílù Ọlọ́run ní ọ̀nà àyẹpẹrẹ ọ̀nà àbùkù. Àwọn ìtọ́lọ̀ wọn ń lórí ẹgbẹ́ ààrẹ àjìnì yáò lápè wọ́n, tí ọrụ; rọ̀. Wọ́n lówó, wọ́n ní ìgbàgbò, wọ́n nílé, wọ́n lọ́lá àti lójú àtọ́lọ́ lónìí láà. إنما السبيل على الذين يستعملونك وهم أغنياء ilé mùsùlùmí ò ní gbọ́dọ̀ fi ṣe ìbára ọgbọ́dọ̀pọ̀ ní ìmọ̀ ẹ̀dúpẹ́ bọ́lọ̀ ìwọ̀n bá tọ́lọ̀ ń fọ́ ó sì lè máa lò bọ́lọ̀ náà padà ọ̀rọ̀ rẹ̀ jẹ́ lọ́pẹ́ àwọn èèyàn ń bẹ tọ́lọ̀ ń fún rẹkẹtẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí àti lò bọ́lọ̀ lójú wàhálà tí wọ́n lọ́rùn wọn nílò rí pé àwọn kan ti ẹgbẹ́ pẹ̀lú àwọn táwọn ò ní àwọn ajagun ayé pé kì í ṣe lọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látòjú ayé Sísá ni wọ́n ń sá sẹ́yìn lẹ́yìn ànábì pọ̀ ọ̀tẹ̀ lánàbì. Rọ̀sù bí ayé kúnnù máa lùkọ̀ wá ní. Wọ́n yọ́nú sí kí wọ́n máa bẹ̀ pẹ̀lú àwọn Àwọn tí wọ́n lé bí ọlọ́run ní wọ́n kọ wá àdáàbá ọba àlejò ọlọ́wọ́ bí ọkàn wọn pa ọ̀hún láàárín àlẹ́ òun náà وَطَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَطَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَهُمْ ihe يعلمون Iye wọn ọ̀la rárá, wọ́n tàbí pé ìkan gbogbo ilé ọ̀dà tí bá wà wọ́n ọwọ̀ sí lánàá sí. Ọlọ́rin bá wọn lára rà wọn ọwọ oníwọ̀ ọmọ pín tí máa ń tẹ̀yẹn tọ́ bá takò tọ́lọ̀ àbùkù Àti Ìyẹpẹrẹ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المناسبة <clears throat> لما قال الله تعالى في الآية السابقة ما على المحسنين من سبيل قال في هذه الآية إنما السبيل على من كان مستاذنا من الأغنياء أي إن الطريق المعاتبة لتخلف الجهاد لأولى المنافقين طب إما صلوة عليك ولا طبع والقرار nínú àyà ìdí àkàlánà pé àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí máa mí fẹ̀bí ilì wọ́n ní ọ̀nà èébú kàkà olùsílára ní ọ dáadáa kan

Fọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ní Ramadan, orí n'azụ láti ọlọ́run, káwà dáwẹ̀ náà. wà ara rẹ̀ ọ̀yá, ọwá jẹ́ ní Ààrẹ ìwá kọjá pé ẹjọ́ òsìsì gbogbo bàbẹ́rẹ́, ẹjọ́ gbogbo lóògùn, Sallallahu alaihi wa sallam. Lẹ́yìn ọba bàbá ẹjọ́ olóògùn jàmá àti ló ṣe yọ́jẹun. Máa O ìmí ìṣẹ̀bílì. Yọ́jẹun. Ó gbọ́dọ̀ lọ jẹ lọ́gbà Ramadan bá yẹ, ó lè lábẹ́rẹ́ àpò ògùn gbà. Tó ti akara yóò wọ̀n náà bá parí yóò gbà yìí tọ́wọ́ jà padà fẹ́ tí nǹkan kan ò ṣe tọ́kà okpomọkụ òun gbogbo káàkiri pé owó òkú òde máa ṣe kiri ọwọ́ ọgọ́rùn-ún

ọlọ́rin bẹ́ẹ̀ ni ọlọ́run àdìjọ́ ẹgbẹ́ ọjọ́ máa kọ́ gba wájú pé máa lárí mú òfin ní ìnà ní ìsẹ̀bílì máa ní ìsẹ̀bílì kò sí ọ̀nà ìjìyà kankan fáwọn èèyàn tí wọ́n ṣe dáadáa kí bí wọ́n fẹ́ tẹ̀lé àmì bí wọ́n ní ìdíwé ìtẹ̀lé lọ́lọ́ wá ní ìnà máa fẹ̀bí rọ̀ aláta máa ń ká ànà mú sáàsì mẹ́rin mílẹ̀ àwọn wòye dáhàn àwọn ọlọ́rọ̀ tí a ní tí wọ́n mẹ́ tí wọ́n lò tí wọ́n fi ilé tí a tí wọ́n takú tí wọ́n tẹ̀ lánàá bì lọ àwọn eléyìn lọ́nà ìyá bẹ́ẹ̀lẹ̀ fún wọ́n jẹ́ ìyà dáadáa wọ́n ti jẹ ìyà náà àwọn ni ìyà ń bẹ fún àwọn ẹni dá ọlọ́run torí ya àti ọlọ́run àwọn náà làwọn ọmọ náà fi ti ọlá ọmọ́sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ wá التفسير والبيان لما بين الله تعالى من لا سبيل عليه وهم الأعذار بحكي ذكر من عليهم السبيل أي إن الملامة والمعاتبة لا على المحسنين وَإِنَّمَا عَلَى أولى الَّذِينَ يستاذنون فِي الفهود عن الجهاد وهم أغنياء قادرون على إعداد العدة من زاد وراحلة وسلاء وغير ذلك فلا عذر لهم البتة والسبب في استيقاظهم لمؤاخذة أنهم ردوا لأنفسهم بأن يكون رضوا بأنفسهم بأن يكونوا مع الخوالف والخالفين من النساء ما رابع عليك ولا وصلى يكون وانو آيائي ìmọ̀ àtọ́lọ́wọ́ àlejò ọláàlàyé wa ọláyé wa àwọn tó yẹ pé láàfẹ́ bí ìrà àlè yìí wọ́n ń záwùlẹ̀ àzáàrí àkìí àwọn abẹ́rẹ́ pé àròyé tí wọ́n ń ṣe fọ́lọ́ àròyé òdodo ni bó ti rí ni ẹ́ sọ láàrín ní tòótọ́ ni eré ẹgbọ́ fi á gbé ẹkún ẹkún ni á tún pọ̀ wájú ànẹ́rì inú wà ló jẹ́ pé bàbá ní ìsàdó àbáwọn tí a lọ ó ti àdó náà ní bèèdí ti bá àti àlọ ọjà ló ti àmáwọn èèyàn fẹ́ tí àwọn lágbára àti lọ irọ́ ni wọ́n pa wọ́n bẹ́ẹ̀ jòkó kalé tó ilé ẹ̀kọ́ ni wọ́n wá lọ ojú ogun yìí inú ẹ̀rọ mi èso tí wọ́n sì ti ta bí ó ti wá káàkó ti tó wọ́rùn ni wọ́n rò pé máa máa lójú ogun jẹ́ máa yẹ́ àlọ́rùn kí ní tó ní àwọn ọ̀pẹ̀lẹ̀ lábára àmẹ́bí ìrìbáwọn òmìnirí lọ ọlọ́pàá àríkọ lọ́wọ́ sọ̀làyé fún wa pé àwọn èèyàn pé pé wọ́n ò ní tí wọ́n fi lọ ni àwọn tí wọ́n kò sí ọ̀nà àbáyọ fún wọn láti lè tẹ̀ àmẹ́bí lọ tọ́jú ogun èyí ọwá sọ fún wa pé èébú èébú sá àìdá tí wọ́n rò pé àwọn èèyàn tí wọ́n ọmọ tó ní pé wọ́n ò níhun yóò bá wọn láàrẹ̀lìmù sí ní onídáadáa na mọ̀mọ̀ sí tí a máa jẹ́ onídáadáa nǹkan kan wá jẹ́ èdè kò rí dáadáa ń ṣe lásìkò kò rí jẹ́ ní èébú ẹni tí èkó ọ̀sọ̀ sílẹ̀ tó ṣe pé nígbà tí nǹkan tó gbèrè tẹ́lẹ̀ kò ní dáadáa ọlọ́run gbogbo alẹ́rẹ́ lọ máa tí ìrọ̀ wákàtí márùn-ún jàmá ìjọba ìjọba ìgbàta lálàáfíà ẹni tí tí ọ̀wá lè bá

tí wọ́n dára ọlọ́run lórí ẹ̀tẹ̀ lánàbí lójú ogun èyí o náà làwọn tí wọ́n ń gbà yọ̀ọ̀dá lánàbí báwọn báwọn tí a wáwò pé kò lè rọrùn dáwọn o ṣe o wọ́n gbàgbé pé ànábì ole ò lè máa ọba àdíkẹ́ ọlá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí náà gbogbo tó ń pè mara rẹ tó fi ṣe tọ́lọ̀ ń fẹ́ o máwò èèyàn tó pè fún ọ̀bá máa tọ́lọ̀ náà tó máa ilé yẹn gbọ́dọ̀ náà ṣe ṣé nítorí nítorí òsí tó dí wọn láti mọ́tẹ̀lá nàbí lọ. na ala ìdáfilè ọjá lè záàbí wọ̀rọ̀ ìlàtìnà ọ̀pìlárí wọ́bí ìzáàbí. Wọ́n lágbára àti pèsè tí wọ́n lò. Gbogbo ni adáyẹ̀lò lójú ogun wọn ya. wọ́n jẹ tàbá wáyé lóde àrí pé àwọn èèyàn dára bẹnu anílẹ́gbẹ̀ẹ́jẹ̀ wa náà tẹ́sí wọn bí ìsìláàmù ní ìdì lára wọn ló pé wọn láà àmọ́tò ti bẹ́ẹ̀ wo bí ìsìláàmù ìbẹ̀ ẹnu wọn bẹ́ẹ̀ pé ó pọ̀ ìsìláàmù tó ní ọ̀mọ̀dá tí gbogbo èèyàn ti ń bẹ́ẹ̀ máa sínú lẹ́ẹ̀lú wọn ọlọ́run ti àmọ́ kò ní ṣe àmọ́ kò ṣe ìwọ̀ ara ni pé àwọn ní àmì ìjẹ́ tó ń ṣe lọ́njàrí kí ní òtẹ́ẹ̀lì ní tó tó fẹ́ kọ́ tí wọ́n ti balẹ̀ ní ẹgbó múra sí kí nínú ń bẹ́ lọ́ra yìí àti complex gbogbo ọ̀fẹ́ ẹjọ́ láti máa rí ìkú yìí tí ò ní lẹ́yìn irin bọ́mọ ènìyàn nínú ọ̀pọ̀lọpọ̀ kí ń dáwọlé. Ìdí ó jogún dáadáa padà fún mi nílà agbójú tó. Bí ẹ̀fà jẹ́ mùsùlùmí òdodo, tí ń kírun, tí ń gbáwẹ̀, tí ń yọ bàtà ní owó rẹ̀, tí ń ṣe torí sí bàtà. Tó

àwọn ìwọ̀n ọba ẹ̀kọ́ náà ẹni ó lè gbọ́ ẹgbẹ̀rún èèyàn lójúmọ́ tí àwọn abọ́ ẹnìkan tó tó àwọn ìwọ̀n ọba ẹ̀kọ́ náà kí ló lò sí ọba tó rí àyèdè tọ́lọ́run wàtàdàbù fi ètè kọ́kì ìmìlìmọ̀kọ́ azá annahum والخالفين من اللسان والصبيان والعجزة والمرضى والمعذرين المفسدين قوزين تو بي وان pe ọ̀rọ̀ ma le jo ọ̀rọ̀ ba ro ti wa àmín ti ti wọ́n fẹ́ tó mú wọn du me mi wọn ine ka wọn ma wà pẹ̀lú àwọn èyàn tí ó lè si le wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn akawalifu ni àwọn tí wọ́n tàkúta lé tẹ́ pé wọ́n ọ̀fẹ́ kan ní ilé pé ẹ̀dìdí ẹ lọ kò sí tí wọ́n fẹ́ mẹ́ bí àwọn obìnrin wàtíbíẹ́ẹ̀nì àwọn ọmọ kéékèèké wọlé àájẹta bí ẹn tí ọ̀ lágbára tí ò bá bà ní àlàáfíà tó lè fi lọ wọlé mọ́ọ̀dọ̀ aláìsàn wọlé mọ́ọ̀rẹ́rìnà wọlé mọ́ọ̀rẹ́rìnà àwọn èèyàn fẹ́ pé ọlọ́ọ̀bá àlejò ọlá ní ọ̀gbọ́n àmà ṣe agbára tí wọ́n fi lè tẹ̀ lánàá lórí wọn. tí àbáwọn èèyàn kan wọ́n bẹ́ẹ̀ lọ wọ́n ní bí wọ́n fi lọ. ìbànújẹ́ wọn mú wọn wọ́n lọ bá wá bá àmọ́ níjọ́ náà kò fi dára nílò máa bọ̀ wá lọ. àmọ́

pé èèyàn mílíọ̀nù kan máa wá jẹ lójoojúmọ́ bó ti di ọgbọ̀ ọjọ́ yóò nà nínú dọ́là ń fún nǹkan yóò ní mìíra àmọ́bò ti bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ta wò ibi bọ́ọ̀lù ló ń lọ ibi bọ́ọ̀lù bá ń àwọn èèyàn ọlọ́run lọ láyé olórí dáadáa mẹ́lẹ̀ nínú ọ̀rọ̀dá yìí wọ́n ti wá gbáka ní adámágbègbà nítòsí mẹ́rún ní àsìkò títí inú bẹ́ẹ̀ tó ní gbogbo títí bá dàrú gbogbo bá mọ àrọ́ mẹ́gbà kí ní ó bí wa lọ́dà sí ní kọjá nígbà ya ní máa ń là díẹ̀ díẹ̀ nígbà aráyè déwájú làwọn èèyàn bá ń ja bí ìgbà tí ó fókun ń ja kí ló bẹ̀rẹ̀ náà rọ̀mọ̀dá wọn ní wọn ICC gbá bọ́ọ̀lù ní ìwò ní ICC aláwọ̀ ìfẹ́gbà ìní ní rọ̀mọ̀dá níbẹ̀ èdè àsìkò ní á sí ọlẹ́ o

kí wọ́n gba ìyẹpẹrẹ àbùkù ìjọ tí àwọn èèyàn tó pé wọ́n à ń sí wọn mẹ́rin kò lè tẹ́lẹ̀ àwọn akọ̀wá àwọn obìnrin àtàwọn kéékèèké àwọn tí wọ́n wá ní wọ́n papọ̀ wọn وذلك وذلك من أخذ مظاهر الخزي والعار في عرف العرب وغيره يدا إمو àmì àpẹẹrẹ ìsìjú àbùkù àbùkù péyàn fi bọ́ ẹkó tẹ́ rẹ̀ kò tẹ́ káàkùn máa wá kà lórí ẹ̀ ọmọ wá di ẹni ìyẹ́gbẹ́rá orípẹ́sẹ́ òṣè bọ́lọ̀ òṣè ọ̀nà tọ́lọ̀ àti lọ́lọ́dún máa bá ayẹgbẹ̀rẹ̀ èèyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ẹlòmílẹ̀ òkú ti mú kájẹ fẹ́ bọ́lọ̀ lọ́gbọ́dẹ̀ lórí ẹlòmíì ọlọ́wọ̀ ní yóò ní jẹ ojú ẹ̀sẹ̀ tí وترتب على تفسيرهم ما قاله تعالى في الآيتين وطبع الله على قلوبهم أي وختم عليها حتى لا يصل إليها لخير ولا ينقض إليها النور فهم لذلك لا يهتدون ولا يعلمون ما في الاجتهاد من منافع الدين والدنيا بسبب ما أحاطت بهم خطاياهم وذنوبهم فأصبحوا لا يدركون حقيقة أمرهم وسوء عاقبتهم ọlọ́pàá àlejọ́lá ọwá ti tẹ̀lé àìsí tọ́lọ̀gbẹ́ wọn lọ́lọ́pàá àlejọ́lá ọlọ́pàá lè pọ̀ bá àkúrò bí ọba wọn bá ẹni ọlọ́run bá dí ọkà rẹ̀ pa ikọ́ yẹ kó ṣe kò ní mà. láàyè sílú ilé yẹ kọ́ yìí. nígbà wọn ti dí ọkà wọn nìyàn pa gbogbo tí ń jó orí òní láàyè sí bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tó bá yọ dá. kọ́bá àpò kọ́bá rìn kọ́bá àgbáyé gbogbo tí ń jó orí òní láàyè sí bẹ́ẹ̀ láàyè sílú ilé yẹ kọ́ yìí.

ìbá ọ̀tọ̀ ojú ẹ̀mí wọn pé ti fáwọn láyé gbogbo ẹ̀ fún láyé ìjọ mẹ́lòrò láyé ebe máa ti lọ ọgọ́rùn-ún kó ti lé ní ó ti máa ah, ọgbàgbà máa ti lọ ọgọ́rùn-ún tó máa ti lé ní ìsìn wọ́n máa fi láìdè rẹ̀ kiri rẹ̀ one over, only one over, only one over now. Came one over. Ọjọ́ wá wà máa ń jẹ́ mẹ́lẹ́ ni wà Kí ti jẹ́ pín tí a ti pè wọ́n sọ́wọ́ ẹ̀sìn tí ìgbìyànjú tẹ́sìn ọlọ́run bóyá lára ara wọn bóyá lára ẹbí wọn bóyá lára ọ̀rẹ́ wọn bóyá lára ọmọ tí wọ́n bí ní rẹ̀ wọ́n wọ́n ní ẹ̀sìn yóò wúlò báwọn ní yóò wúlò àbí ìgbẹ́ta rẹ̀ sí pè wá síbi jihad kájà gbogbo bí ọ̀nà ẹ̀sìn ọlọ́run èrè tá jẹ́ ẹ̀mẹ̀ ní ayé ọ̀tọ̀ èrè tàbí ọmọ ọ̀tọ̀ rí ìkíní kejì inú èrè tí ìyàmbá inú sí ẹ̀ yóò tó àmátàrin kóòrò ibẹ̀ tó bá máa ń tọ́ bẹ́ẹ̀ sí ilé ọ̀rẹ́ bá àbẹ́ẹ̀sì ò ní gbẹ́nu tìí wọ́n máa pariwo lọ́tùn pariwo lóṣù pé ìbára ń fẹ́ lè gbéra wọn lè rí. Ìsábàbí máa àhákọ́ ti bí i nǹkọ́tọ̀ ìyá ohun ọdún lóòrùn. Olóòkù bá pé àṣìṣe wọn ìtọ́mọnìyàn bá ń fi sí ọ̀dá ẹ̀fẹ́ rẹ̀. Ẹ̀fẹ́ tọ́mọnìyàn bá ń fẹ́ àìṣẹ́ tí bá ń ṣe yóò yípo ẹ̀mí yọ́rọ̀ kìrìkẹ́ òní fi ọ̀nà àbáyọ ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ààyè ìsẹ̀rí rẹ̀. kíyàn látàwọ́ lẹ́sẹ̀ ni ẹ̀fẹ̀ lọ sí mímu ìní sìgá ìní gbó ìlòlè jíjà ìní sìná èyí tí ìyàn bá ti dé ń bẹ̀ yóò padà lọ si rẹ̀ tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ fún ọdún mẹ́ẹ̀sẹ̀ àmọ́ ọmọ ẹ̀sẹ̀ èèyàn ní pé tẹ́lẹ̀ yóò ti bá lè ti ń bàjẹ́ ìbá lọ rí èèyàn mọ̀ mú fún un gbogbo eyín rẹ̀ bàjẹ́ tánkalẹ̀ ìdí tó ń pò títì ìtò ń pò dùn bí bàbẹ́ pé ìbára ń ṣe fọ́ọ̀lù lóhun kí ló bàá torí pé tí wọ́n

pé na. sí ìdààmú wọn pé gbọ́kù náà bóòlù rẹ̀ já sí bá ìdílé ayé ló pèsè sí ẹjọ́ náà ó já ń tẹ́ ẹjọ́ pé òun bá ń tẹ́ náà ni ọmọ kà máa ṣe ìjẹta sì máa retí pé kí rẹ̀ kí lè tó wọ́n jẹ mẹ́ ọlọ́run ló yé wọn ìgbẹ̀yìn bú yálà náà ní tí wọ́n ń ṣe yọ́ padà sọ wọ́n dà ìdí ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ń kẹ̀yìn wọn àmá bẹ́ẹ̀ ọ̀bá sì ti mọ tí ó bẹ̀yìn tí ń ṣe yọ́ wọn ṣe lọ náà ni ló fi jẹ́ pé mùsùlùmí àgbọ́dọ̀ sí ìsára àgbọ́dọ̀ sí ìsára gbogbo táwọn

ká lọ ẹni bá ṣe lórí tí ń ṣe bí الحياة أو الأحكام الإسلام دين العقل والمنطق والواقعية كما أنه دين الرحمة والأسك والعدل لذا فإنه تعالى نفى السبيل على المحسنين أي رفع العقوبة والإثم عن المؤمنين ذوي العذاب وأوجب العقوبة والمعصمة على المنافقين المستاذنين وهم أغنياء ذوي القدرة على الجهاد بالمال والنفس وقد قرر تعالى ذكرهم بالتأكيد بالتعبير من سوء أفعالهم. الإسلام dínú lẹ̀ ákìlì ẹ̀sì islam èyí tọ́rọ ọmọ àlejò ọlá ní kábàrá wá ń bẹ̀ dínú lẹ̀ ákìlì ẹ̀sì òdodo mari dínú lẹ̀ ákìlì ẹ̀sì ẹ̀sì ẹ̀sì tọ́bára àká ìmú ẹ̀sì tí è ṣe pé ẹjá agbo orísun ká máa ṣe ìgagata ẹ̀sì tọ́rọ ọmọ àti ránṣẹ́

Lára o, kò sí ìkẹta tí ó bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé yìí, dèdé ẹ̀sì ìsìláàmù ló dé. Orílẹ̀ ìsìláàmù ti lànà kalẹ̀ pé wọ́n bá rí báyìí, ìtọ́lọ̀ ni a ti pẹ̀lú ẹ̀. Sáàbí kọ́nà ó hájúrọ́ náà ó mú tẹ́sì bẹ̀lẹ̀. Ọ̀rá ìjẹ́ kó ti bẹ̀rẹ̀ lọ, ìbá ẹ̀sìn kẹ́ni ẹ̀sìn aná ni ẹ̀sìn òdodo ni ẹ̀sìn ìjọba ni kì í sí gbogbo dáwọn èèyàn gbé dání lẹ́sìn lórí bá wọn ìlọ́lọ́wọ̀ òfin pè lẹ́sìn fún wa ìbára fi pé Islam lẹ́sìn rí pé ọ̀nẹ̀sìn òdodo ọ̀nẹ̀sìn bèbè ọ̀nẹ̀sìn téèyàn lè sìn tí ò ní kára máa ń ẹ̀ wà rẹ̀ ní ọ̀sẹ̀ nǹkan mẹ́yìn ìjàmbá wọ́n tó kò láyé wọ́n ti kábàbà àìmọye àwọn bá pọ̀ ní ọ̀sẹ̀ kábàbà lọ ìbẹ́yìn náà ní wọn àìmọye bá pọ̀ tó ti rí mùsùlùmí kìí ṣe bọ́ọ̀sì sí ọ̀sọ̀ bọ́ọ̀sì ìlàwọ̀ sí ilẹ̀ لذا فإنه تعالى نفى السبيل على المحسنين ìbínú fọ́lọ̀mà àlejò ọlá tó fi gbọ́ọ̀nà burú dánù fáwọn èèyàn tí a máa ń ṣe dáadáa tó wọ́n bá ti lè jò ń dáadáa bára ti lè já ṣe gbogbo tí ń já burú lọ́wọ́ ti bọ̀ ọ̀dá dánù gbogbo ọ̀nà tó lè ọmọ ènìyàn ti lè kó sínú dààmú ọlọ́run ti bọ̀ ọdí tó ń fẹ́ ọ̀nà mẹ́lẹ̀ lọ́wọ́ ni yẹn lè máa kí lọ́wọ́ ni yẹn lè máa pé tó máa ń pè lé ìgbèrè ìjàmbẹ̀rẹ̀ àìmọye bọ́bà ni yọ́ máa ń pè tí ó òfèrè ní bẹ́ẹ̀bẹ́ lóyè máa kú ní bẹ́ẹ̀bẹ́ àmọ́ tó mi tó fi lè sọ aburú tó lè bára ẹ lọ ó lè islam tí a máa fi ní islam rẹ̀ bọ́bà ọba àlejò ọlá ti fẹ́ bó ti láyé àmẹ́bí bá nàbí ti láyé wọ̀ sọ̀rọ̀ láàrọ̀ sẹ́dá ọwá ń ṣe

ẹ̀fẹ̀ tí ó máa wà lórí rẹ̀ gbogbo ẹ máa ti bàbá náàbì lóòdòdó dénú kìíní kàrà náàbì wá ní oṣèrò sí ìgbàgbára ẹnu tó ọgbà lóòdòdó ọlọ́ọ̀tí gbé pé sàwílì àzá àwọn tó ti àròyé ń bẹ fún wọn tòótọ́ bẹ́ẹ̀ ni tọ́ ẹni pé wọ́n ní ayọ̀ dára ní ẹ̀sẹ̀ á ní ayọ̀ dára ẹni ọlọ́run márùn-ún ní ẹni ọjọ́ ọdún ẹ̀ ìwọ́n náà fẹ́ yọ ọ̀rọ̀ agbọ́nà àbáyọ̀kọ̀lọ́pọ̀ láti yọ ẹni lóògbé ó ní òun ní pọ́blẹ́mù kankan pé èégbà tí àwọn èèyàn wá yọ dátà tọ́lọ̀ òun sì fún ọ ní tó fi yọ kí èdè pọ̀ sára rẹ wọ́n á fẹ́ gbé bọ́ máa gbé wọ́n ti rárá o àdájìyọ ọgbà sí ẹ̀rí fún ọlọ́run ló fi ọ tí ò ní lè yọ lọ́dún yìí kúrò lọ tẹ̀lé ọlọ́run látẹ̀lé tán lọ́dún yìí torí ní kò fọ ọ̀rọ̀ lọ́dún ìlú ti gbà á wọ́n á sì dùnú gbà tó bá ń dá ṣe fún wọn tó wọ ọgbọ́n débi ló lè lọ wà á jábàlẹ̀ òkú bàtà lè máa sáná alálẹ̀ ọlọ́run ní àwọ́jábà ní kòkó rà ọlọ́run sọ ìyà di dandan ọsọ di dandan ọsọ ẹ̀sẹ̀ di dandan fún àwọn amùnáfìkì àwọn olùdàgbẹ̀ ìmúnáfìkì àwọn jẹ́ lọ ọ̀tàyọ̀ ọlọ́rọ̀ náà wọ́n kò lọ wọ́n sí ilé kò sí nǹkan gùn lọ́wọ́ ọmọ ọmọ àwọn ní wọ́n lọ ọ̀rọ̀ àmì pé bá wa náà abẹ́jọ́ kò lé mi àní lè bá yín lọ àmà mọ́gbogbo lé ọ̀rọ̀ ní ìyá ti dẹ́dẹ́ fún wa torí pé wọ́n ní ìkàpá lágbára

bí kàgbé fọ́ọ̀lù ló kù wá bẹ́ẹ̀ ó sì mà kó ní ìgbẹ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ náà ìdí ẹgbẹ́ ìjọba lọ́dọ̀ ọ̀rọ̀ ní ebi kankan àjàmá ìdíkọ́lọ̀ ń darí wọn lọ ní ebi kankan ìdọ́lọ̀ ń bẹ́ẹ̀ ṣe fún wọn ní ebi kankan náà àsìkò tí a bẹ́ẹ̀ jọ lò láyé ní ebi kankan náà ìkẹ́ tí wọ́n rí lárìjẹ ọmọ ńgbà àmádàrìjẹ náà ìlọ́yàtọ̀ síra wọn ìní tọ́lá nìyàn ọmọ ẹgbẹ́ láyé lóòrùn mẹ́yàtọ̀ síra wọn wọn àbá àjọ bí pọ̀ وقد كرر تعالى ذكرهم للتأكيد ọ̀nsọ̀ ọgbà wọn wa káwàtà ajẹ́ mùsùlùmí ò ní káre mọ́kò sínú orúwùdí sí orúwù yìí torí pé àwọn amùnáfíṣẹ́ ẹ̀sìn ni wọ́n ń bẹ́ẹ̀ àmẹ́sọ̀ a wà sọ̀ra níbi ẹni tí bá wo àwọn èèyàn tí ń wọ́n ní báwọn èèyàn dáṣe ìjọba tí ọ̀dá làwọn àmà tó lọ sí lọ. àmọ́ bàbá àlejò ọlábẹ́rẹ̀ àwọn púpọ̀ jù ń sọ ọ̀rọ̀ àwọn èèyàn fún wa kálẹ̀ bá mọ táàsì gẹ́gẹ́ ọ̀sìn táàlì lájú. nàpọ̀ta ó sọ̀rọ̀. fàyálà fàlà ó zòrò lẹ́hùn bí tàkàlù kí á ní ridọ́hùn bìdàná àti wàlẹ̀ ṣáṣá wà kìzìláni láìtàálá ìyàwó wà annan lọ àtọ́bà alákùlóbìhìm bí sábà bí sóhí àmàlìhìm tọ́ ọlọ́rin bàrá ó fún àlàwó bí sàárù sàárù jihad kò sáwẹ̀ kankan fún wa wọn ò ní nǹkankan tó pàtàkì máa ń jọ ọlọ́gbìn jọ dáwọn ọ́tẹ̀ lára ìlọ́dà fún àbí rọ́ irọ́ lásán ni ààrùn fún ìlú náà gbé bá láàrin gbogbo wọ́n já ń pè sí tọ́lọ́ tí ò sí tó dí ọlọ́ láti má ṣe tọ́lọ̀ fẹ́ tọ́ wá ń gbé bá láàrin èèyàn lọ pé kì níkan ní òjò ní òjò wọ́n yọ̀ ìrìkan ní òjò wọ́n yọ̀ yàrá àjò tẹ́lì kan lọ ní wọ́n pa láwọn máa pọ̀ bẹ́ẹ̀ ọwá ló dáàbò lọ ọlọ́run rí ọ̀ ìlànà mùsùlùmí òfin ní ìdí àti ìbára gidigidi bá bá ti ń gbọ́dọ̀ lọ́run ní ká máa ṣe nílò rẹ̀ amínà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní bọ́ọ̀tẹ̀ ní ara ẹ̀kú òwúrẹ̀ ẹ̀mí ni yọ́ máa rẹ̀ dé fẹ́ ọ̀dá ni àná ọ̀dọ́ ọba takúnwà lọ́rọ̀ èdè takúnwà lọ́rọ̀ la takúnwà lọ́rọ̀ la ẹ̀mí rẹ̀ ti àbọ̀fẹ́ tí ó ti ẹ̀kọ́ tọ́kọ̀ ojú ogun rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìtọ́já sábà tí a fi ń gbàyọ̀ǹda o ní wọ́n yọ́nú sí ìyẹpẹrẹ ìyẹpẹrẹ ló wù wọ́n ni tẹ́ bá ti ríyìn sí ń gbàyọ̀ǹda ibi tí a ti ń fi nǹkan rẹ̀ tí ọ̀rọ̀ adásíyàn kìí sẹ́ni rẹ̀ nù ẹni àbùkù rẹ̀ ní yẹ̀yẹ́ náà torí bí àwọn èèyàn kan wọ́n èpè wọ́n ga wọ́n máa bẹ̀ẹ̀bẹ̀ ní pé ẹpè wà bẹ́ẹ̀ máa gbọ́ jẹ́ ìjọba yìí ìsìlánà ńlá ìtàhálà ìyá àwọn ọlọ́njọwọ́ kò lúkẹ́ rẹ̀ ní àtẹ́ni ọlọ́mà yọ kò ìní wọ́n pèpè dáadáa sí lábẹ́ yìí fẹ́ àbí ọlọ́mà àlejò Ìwà mẹ́ni tó ọ̀tẹ̀ ní ní àdébá omi o. Wà á nàlá àkọ́pà aláàfúlù bì ọlọ́wà tí ọ̀kan wọn pa. Ìsẹ́bà bí sóyà náà rè. Ìlọ́wà ìlànà ní kó wá máa ronú sí tọ́ ọ̀nà bẹ́ẹ̀ ṣe tó orí ẹ̀sẹ̀ pé òkú kéré òkú kéré lọ́wọ́ ọlọ́run. Tọ́ ọlá ti ṣe ń tọ́lá wọ́n fi di ọkàn rẹ̀ pa yóò ẹni a bá ti bí ọ̀nà rẹ̀ pa ìrò òníjọ́ lójú àwọn onígbọ́lójú ìgbà aláàkọ̀ọ́ ìjọlójú yọ́nà ọgbẹ̀ bí tí bí tí bí tí mi kí lọ́nà rí pé wọ́n ti dí ọkàn rẹ̀ pa náà ọlọ́run gbogbo dáńse tó fi dí ọkàn wọn pa ọlọ́pẹ́jọ ọ̀bẹ̀lẹ̀ sí wa o wọ́n láàjọ gbogbo rẹ̀ ọlọ́run ìtìzáàrù lè mọ̀nà fìkí ìnà lè mọ́ta عن غزوة تابوت وحلفهم لأيمان الكاذبة طب ẹjọ́ àwọn mùnáfìsí ẹjọ́ wọn nítorí pọ́lọ̀ ọmọ àlejò lọ́wẹ́ sàánú tí fi kó síbẹ̀ ọ̀rọ̀ àwọn ẹgbọ́

yóò lè máa túnmà tó máa wọ́n tàbí da ìbúra múlẹ̀ ní pé wà láì sàmláì túnmà lè láì láìlá ìláwọ̀ àhá àwọn ọ̀tàwà àtàrí ti jọ láti rí ẹ̀ndọ̀ yẹ̀mínú wọ́n yẹ̀mínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dáàdù ní nígbà tí ó lè yẹ̀ sí tí búra bá tẹ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹni à ń búra fún bàbá já ni pé òun ti ọ̀dọ̀ orí kòkòrò bẹ́ẹ̀ làwọn mùnáfì kí ṣe fẹ́ yìí ìnáwó àwọn máa lọ ọ̀rọ̀ láàrùn ìyàtọ̀ rúnà ilé ikú يعتذرون إليكم إذا رجعتم إليه قل لا تتبروا لن نؤمن لكم قد نبعنا الله قد نبانا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فَلْنَبِّئْكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ يَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُرِدُوا عَنْهُمْ فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جزاء بما كانوا يكذبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين. ọlọ́pàá àdéjọ́lá níbi afásẹ̀rú náà lè gún ìdárọjá tún ilẹ̀ yìí olílẹ̀ afásẹ̀rú lánú mílàdà fún kọ́dínà bá aláńgáàrù ní àkàbà wàtàyàrá lọ́rùn àmádà fún wárọ̀dúlù fún màtúrọ̀dún náà ìdá nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ فينبئكم بما كنتم تعملون يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئهم بما كنتم تعملون ọba àlejò ọlá ìhàtẹ̀bẹ̀rọ̀ na ilẹ̀ ìmọ̀. ọba ẹ̀sà àánú wa láàyè sí ìwà ń tú àṣírí àwọn amùnáàbì sí wa kí lọ bà ní pé kámàbà àdìkánú wọn ni ó dàbà bá ẹnìkan títí ń ṣe nǹkan kánú torí pé ìtọ́gbẹ̀yìn wọn kọ̀fẹ́dé púpọ̀ ìyàwó náà Yàtẹ̀bìrúnà ilẹ̀ ìkọ́. Ọlọ́run wà náà yàtẹ̀bìrúnà ilé fún wọ́n wà wá lọ́pọ̀ ilé ọjá tó ilẹ̀ ihe. Ìgbọ̀ ọmá tójú ogun tẹ́tọ̀

kí ló lè bí ọmọ ènìyàn lọ tí ò lè pa tí ń ṣe jù lọ́wọ́ tó kò gbọ́rọ̀ ọlọ́run ọba wo ni ọba tí ọ̀pọ̀ òṣìṣẹ́ ti jèrè jèrè ọba bẹ́ẹ̀ pé ó lè sọ ń tọ́mọ ènìyàn ń ṣe táwọn tí ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò fún wa lójú ó lè sọ bèrè lánàá lọ

Ìgbà ẹgbẹ́ rọrùn ní o, yá tẹ̀bì rúrù na ilẹ̀ ìkan ìdá ọ̀dá rúrù ilẹ̀ ìbẹ̀. Ìgbà ẹ̀padà sí pẹ̀lú ìdùnnú, iná pa kí wọ́n tó ń Gbogbo àwọn a wọ́n àrí sànàdé wọn pé kìíní ìwà ìyàtọ̀ wọ́n wà ti gbọ́ ní ọjà kan tí kàn sọ̀rọ̀ ń bẹ̀ ìdọ́lọ́dà àwọn òní ní pé lórí fi gbogbo bá wá bí ilé nílọ lánàá Kúrò Ọlọ́rin fún àti wẹ́ máa tààtàbírú. Ẹ máa wè gbọ́ fún wa. Lánàá mínà lọ́kùn. A lè gbà ní gbọ́. Kò látàtàbírú. Lánàá mínà lọ́kùn. Ebi ń dára ẹgbọ́ bá ń gbàpọ̀ òwe bá ti nà tó rọ́nà lẹ́pa. Ọdún náà bá àná

láàbù ní àpátáàrí kó. Ọlọ́run ti tọ́ àbìrí yín fún wa ti máa tẹ̀sẹ̀. Wọ́n sẹ́yọ́rọ̀ lọ́rùn àmọ́dà fún wàrọ̀ tó. Gbogbo sáyé pátá ọlọ́run ó lò Wọ́n lọ́rùn fún tó. Ọlọ́run ọ̀wá jáde sí dáadáa pé dáadáa lórí wa. Má jẹ́ bẹ́ẹ̀ wá ń bí ẹ má fi ń sọ ti ọlọ́run.

ẹlòmí ní jókòó gbangba báyìí táà òfin gbáǹdé lájọ́ ń ṣe fẹ́ẹ̀mì kan ní ìdílé a máa níwò lè bèébì lọ́wọ́ ọba tó ma pọ̀pọ̀ lọ́wọ́ òun náà ló ma gbangba náà bẹ̀rẹ̀ ní òun ìlẹ́kọ̀ọ́ tó ń dáa lóòrùn mi máa kún tó ń jẹ́ pé ọmọ nìyẹn gbọ́dọ̀ sí ìfara bàbá ṣe ń tó ń ṣe ohun tọ́bà àníkẹ́ ọlọ́lọ́pù ọ̀tà rẹ̀ pé bó ṣe lo àná rè bó ṣe lo ìjẹta rè bó ṣe lo jẹ́rin ní tó lò rí sí ọ̀ ráyò فينبئكم بما كنتم تعملون Àrìbẹ̀ dáadáa pé ọlọ́wọ́ fún wa ní òògùn tá a máa ń ṣe. A jẹ́ pé tá a máa ń ṣe ó ní dá ń ṣe ìṣe bọ́lá ọ̀fẹ́ ká bá kú máa ṣe lọ.

tó mórímù wo wọ́pọ̀ ọ̀sá ìta ń gọ́rọ̀ mọ́ lẹ́nìkan orí ọlọ́wọ́ ọ̀rọ̀ lọ ìlú orí ọlọ́pọ̀ orí mẹ́rẹ́ tọ́rọ ma kó ti mẹ́ta ọlọ́ ìdà lórí ẹ̀ ọ̀rọ̀ ní fẹ̀yà ní fún náà فيعرفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون

ẹwà pọ̀ mọ́lára sí lẹ́wà padà máa ń tó tókò sí yọ́n máa bẹ̀rẹ̀ tí wọ́n bá wà láì tàláì túnmọ̀sí láì láì òun ọmọ wà sí láì tó fún ẹ̀bí lẹ́yìn ìdáhùn

àádọ́wọ́ ìrìnlẹ̀ ìjí bẹ̀rẹ̀ lọ mẹ́tùbà ó ti jí látàgbé mẹ́rin ló nílé òun gbámọ́lá sí lọ àmọ́bọ̀ wọ́n bọ́ tàbá yìí lẹ́bẹ̀ ń fi pé tòrò bíbí ìdòwú ń dì pé kẹ́jẹ̀ mọ́ máa jí sí ti ìlò ti ẹwùn kan

lè tọrọ ìdó àmì ọ̀họ́. Kí ló bá wọ́n tí wọ́n pa fún ibi tí bóyá ẹ̀fẹ́ bí wọ́n lè rè tí wọ́n ṣe bóyá yìí mà bóyá ẹ̀mà. Àmọ́ gómìnà pé á wo owó máa ń jẹ́ ń fi sí ọ̀dà nìkú nìkú wá ní ó kẹ́lẹ́ tó wẹ̀ jùlẹ̀. Ẹ lè pa wọ́n sí. Ẹnu mi máa máa búra jẹ́ gbé òkè ìbúra mú sá ní àwọn òkè ẹ̀hẹ́n. Mi mọ̀ bẹ́ẹ̀ wá. ìdí parọ́ sínú. Fàáàrìdó àníọmọ. Ọlọ́ ní ẹ̀bí wọ́n lẹ̀. Fàáàrìdó wọ́n máa fi tí ọ̀dá lọ fún wá paró oríṣiríṣi lẹ́yìn ẹ̀. Ẹ pa wá sí. Iná orí tí máa ń sin tí ọ̀dá pẹ̀lú ọmọ ẹni ìdọ̀tí ni. Wọ́n àwá òun jahannamu jaza ara bí máa tánù yẹ ti ti bú náà jaza bí máa tánù yẹ ti ti bú náà. kùdé sí wọn tí wọ́n padà sí lọ́wọ́ ọlọ́run tọ́wọ́ takú tó rí ẹ̀ tọ́ ọ̀fẹ́ ikú orí ẹ̀ jáàmìnà lọ́bà rẹ̀. ọ̀dá abọ́mọ̀nìyàn tí ọ̀fẹ́ lórí ó bá ọlọ́run ní máa wá ń jà nàmù inú mẹ́ta náà ọwọ́ padà sí gbogbo tí àwọn wá ṣe láyé tó òfin ọgbọ́n òfin ṣe òun ti perfect òun ni òun kíní kan ni wọ́n wá fi kanú ayé lọ́wọ́ yẹn ìmà tó ọba lòpò tó ọba sí dànàmà ṣé kò tó olùráyè lórí lórí kò náà ó pé ọmọ nìyàn ọmọ kú ọ̀nà yàrá kan láyé ó máa ní sọlọ́run pé ọbẹ̀ láti ọlọ́run rẹ̀ ọbẹ̀ láti àmẹ́bí sọlọ́lá àgbàgbára ọmọ àti dọ́là yọrù sí kókò òfin dọ́là wọ̀ ọ̀fẹ́ ọmọ kú òlàdé ọmọ rẹ̀ náà bí wọ́n ni a pé òun lè dàrú lọ́tún dàrú lósì dàrú wájú dàrú lẹ́yìn torí kí ni kálẹ̀ ìwúlé pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ọ̀wọ́ ní sí ìpò mẹ́ náà gbogbo adébọ́ lójú rẹ̀ yẹn àtàrẹ rẹ̀ yóò kò wá kú òun

ẹni ọba lè rí ń fẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ ìmìkan ní ọ̀pàdà tó pé alhamdulillah ti mọ̀ wáyé rí ọlọ́run abẹ̀ ọmọdàjá lọ ayé rí bí a wáyé rí o ọlọ́run ìjàpá arábìnrin àdáàrùn yẹ ti rú pé ọmọ ènìyàn láyé ara rẹ̀ ẹ̀fẹ́ gbogbo tó fi láyé lọ jàmáà fún ní fọ́mọ ènìyàn tíyàn bá dàrú láyé ọwá kọ́lé ìtòkè nígbà ọ dàrú bá ọkọ́ sísàlẹ̀ ọkọ́ tààrin ọkọ́ tẹ́yìn ọkọ́ tíwájú àmókù ọ̀fẹ́ ọba rẹ̀ dànù láyé wo ebe láti lẹ́ẹ̀kan pé àwọn èèyàn tọ́lọ nílẹ̀ èrè tí ìrẹ́jọ́ méjì àbí èrè ìrírí pé bàbá ìtọ́lọ ìlú ọgọ́rùn-ún méjì lórí ìrírí nílẹ̀ yìí ó lò pé wọ́n ní àwọn àlò náà wọ́n nà kọjá gbọ́nà lórí ògbóní ọwọ́ àlòlórí tọ́wọ́ fẹ́ olólórí ìtẹ̀lájà mẹ́rìndọ̀sọ́lá ọwọ́ àti kú ọ̀pẹ́ ní rọrùn ọlọ àrùjẹ́mẹ̀ lórúkọ àrùjẹ́mẹ̀ wọn tí ó lọ rọrùn kẹta kẹrin karùn kẹfà kéje kẹjọ kẹfà kẹwàá ìlàlẹ̀ agbọ́dọ̀ kíè sára lórí gbogbo dáa máa ń ṣe táwọn dáa ń ṣe yìí táà ń ṣe nítẹ̀lá náà ti sọ̀rọ̀ láàrín ọ̀sọ́lẹ̀ ọ̀rẹ́ tí ó ní ibi wa nù níwájú ọlọ́run àwáwo àwátá afẹ́ jèrè Yàlìfóònà láfún. Yàlìfóònà láfún فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين فإن الله لا يرضى عن القوم الفاسقين Ọlọ́run ànábì wọ́n máa fọ́lọ́ búra fún ọ. Yá ní lè dárúgbọ́ ayé ohun. Ó lè máa yọ́nú sí wọn náà ní ó Wọ́n máa fọ́lọ́ búra fún kó lè yọ́nú sí wọn. ohun. Tí wọ́n لا يرضى عن القوم الفاسقين فإن الله لا يرضى عن القوم الفاسقين Ọlọ́rin ìtàrí ìdáwó tí a bá fọ́lọ́

ọlọ́run èèyàn yìí wọ́n máa fúra èké ìtẹ̀rùdọ̀ àníhàn tẹ́ẹ̀lẹ̀ yọ́rọ̀ sí wọn ẹ̀yìn tí wọ́n fúra fúgbàtí yọ́rọ̀ sí wọn èyí àǹfààní wò lè ọ̀rọ̀ lọ wáyọ̀ lọ́wọ́ àjà kí wáyọ̀ lọ́wọ́ àjà kí. wọ́n wáyọ̀ lọ́wọ́ ajé wáyọ̀ lọ́wọ́ ilé ìgbé yọ̀mọ́ àtàkùn fẹ́ ṣe ọlọ́run wáyé yọ̀mọ́ àtàkùn lórí ìdíje ìyẹ̀mí rẹ̀ ìjó ìṣó oúnjẹ ọmọ ẹ̀ ó so àwọn àgbàmọ́ àbá ọmọ ọ̀rọ̀ rẹ̀ kú. ìjọba ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run nìkan àwọn ọmọ ẹ̀. Ọlọ́run

Ìjọ́ ọ̀gá àpàdé ìjọba wọ́n lọ mẹ́ta kan. Ìjọba ọlọ́run, ìrìnkáwá, ẹjọ́ bá ti rí ọmọ ọlọ́run, ìfọ́lọ̀ ń gba ọpẹ́ ọkọ̀ lọ́lọ́ lórí. Eré lò láàrin ìrìnà tí a ti wọ́n abẹ́lẹ́bọ̀ lórí ìdarí òní. Àkókò ẹ̀rẹ́bọ̀ lọ jíjó fífún wíwì. Wíwì. Wíwì. Ah. ah.

Àwọn Ẹgbẹ́ ló kó dànù, ẹ̀rẹ́ ẹ̀bí jẹ́ bọ́ ẹ̀bá jẹ lókò ẹ̀lẹ́ra lókò ẹ̀lẹ́kò lókò ẹ̀lẹ́ẹ̀tìsá òkúta ọ̀lásán ilé-ẹ̀kẹ́ adákanjẹ́ òrìjọ́ jẹ́ lọ́kàpàdá lórí ẹ̀bá jẹ́ olùfisán adámọ̀ ọ̀pọ̀jú ó rí rájá bíbí kẹ́ ń tọ́jú ọjẹ́ rẹ̀ ẹ̀kọ́ àgbẹ́kú orílẹ̀ ara Adájíjí. Alẹ́bọ̀ ti fín. Adájíjí lọ ń bẹ́ẹ̀ nìkan.

Wọ́n bá lọ ẹran tó wọ́n jẹ ẹran tútù yóò máa rùgbù, yóò máa gbẹ́gbẹ́ lẹ́tọ̀ àwọn ẹ̀. Ní àgbẹ́gbẹ́ wájú, wọ́n máa mìí, wọ́n máa mìí, wọ́n máa mìí, wọ́n máa fẹ́ṣì. Ilé ìyàn ni ó Wọ́n Wọ́n á náà dáa. Owó rà náà kàmáà ìwọ̀n ìgbàgbọ́

Ìwà ìjá ìyàn wà ní ẹ̀mà àti olóríta ẹ̀rà rẹ̀ ẹ̀kọ́ àti olùdí ìlú àbẹ́yí ní òjìnà mọ́rún. Lọ́pọ̀. Owó lọ́wọ́ lọ́wọ́ ìjá àwọn èèyàn lẹ́gbọ́ ti pàtàkì ló bá ara wọn. Àwọn tẹ́wàá ti lẹ́gbẹ̀ẹ́ Owó ọ̀há ní fẹ́rọ ònílé ìgẹ́gẹ́, ọwọ́ ọ̀rọ̀dà agbó mẹ́jọ alẹ́, ọ̀nà sí gẹ́ẹ̀jẹ̀ ajá lẹ́ méjì ọ̀rọ̀ àrìn nínú ọrụ àpá. Ọ̀rọ̀ ọrụ lásán, ah. lọ ọmọ bá ń tí ní orí bá lábílẹ̀ rárá o. Àdáwò ẹgbẹ́ àjẹ́ rẹ̀ lọ lẹ́gbẹ́jẹ́ o. Àwọn àjá rẹ̀ ní ọgbẹ́ kọ́ lẹ́gbẹ́jẹ́ ìlú. Ọmọ bá wọ̀ ọ̀rọ̀ àmì Làwọn ajá ń gbọ́rọ̀ máa dúró lọ́rọ̀ ọ̀pẹ́ àbàdúró ọlọ́run. Àlìkàmùlélà. Àtẹ́wọ́ wo ọlọ́run ní ọ̀dájọ́ kan wá sílẹ̀. Ó wá ní ágbẹ́wọ̀n pẹ̀lú ọ̀dájọ́ kan wá sí mi. Ọba náà wá pẹ̀lú ogún fi dédé wá gbọ́ra pàdé àwọn olórí rẹ̀. Àwọn tí wọ́n tọ́ wa gọ́nà pé eléyọ̀ ọ̀dà àwọn ọlọ́run pàdé. Àwọn ogún àmàlẹ́ ọdún àìsọ́lọ́dọ̀ ọ̀dá àbájá dáadáa lé ọ̀dá lé ọ̀dá wọn. Àgbàmlájú ọ̀rá ń lókè lọ́gbé ilé ọmọdé ẹ̀dá tó bọ̀. Ọlọ́pọ̀lá àti dáàbò kò rí. Ya Rabbi. Àgbàrà rẹ̀, ó ń tànú wá nígbà rìn tí ààfin rẹ̀ tó fi lẹ́gbẹ́ ọmọ olórí ilé ní ọ́pàdà lápọ́n mú àrìn àjò rẹ̀ báyìí, ọlọ́run máa pè ọlọ́pẹ́ ìbánitẹ̀lú àbá lọ. A ní tó lédè a ní tẹ̀wọlé wá padà, a ní tó ṣe láì náà اللهم Amin. آمين Ọlọ́run àwọn àgbà, àmín, àmín. Ẹ bàbá ń mú àwọn ọ̀nà mi, pẹ̀lú òkú ọlọ́run ọ̀nà àjọ àwọn ẹgbẹ́ ra, ọlọ́run àjọ ọwọ́ àjọ ìlẹ̀ àwọn ìrìnlẹ́ lọ́nà tó wọ́n lé pẹ̀lú ọ̀rá, tí àwọn olùwà lọ́wọ́ wọ́n àwọn aláyọ̀ ọlọ́run lọ́dà ní ìkú rẹ̀. Àwọn àjọ ọlọ́run ẹ̀dàpọ̀